pẹ́sà látọ̀ lọ́wọ́ wà nínú wọn ní ìwé tá a bá fẹ́ fi tẹ̀síwájú ẹ̀rọ àwọn lórí ọwọ́ wa sáré sókè déédéé ibo ni ó wà ṣé etí dírà yìí tá a tọ̀wọ́ bọ̀ ní ìdílé ẹ̀ àbáṣe báyìí àbáṣe báyìí ṣe ilé èyí tí a tọ̀wọ́ bọ̀ ní ìdílé ẹ̀ dáì dáì tó ọmọ lẹ́rìí kàkà ẹ̀ lẹ́rìí o tó ṣe ìdájọ́ ìwé máa tọ̀wọ́ bọ̀ ní ìdílé àdúgbò àgbèsí méjì ló lẹ́rìí bẹ́ẹ̀ àwọn àhádìs àdìsó sì wà ní ara wọn pọ̀ ju ara wọn lọ àkọ́kọ́ kí èèyàn lé ọwọ́ ẹ̀ kó ṣe déédéé hazowa mọ̀tìlẹ́yìn mọ́tìlù èjìkára hazowa ni kó ṣe déédéé rẹ̀ ẹgbẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọlọ́ọ̀pọ̀ èjìká òun ló pọ̀ jù náà máa ní òun náà lẹ́sìn máa rí ní olùkọ́ then another one tó tẹ̀lé tó náà kọ̀ rẹ̀ sì ni kéèyàn ṣe kó gbọ́wọ́ tí ó ṣe lè forú àkòrò náà yìí brandy kejì ẹ́ pé àdókòfà ọgbọ́n tó fi àtàyọ̀ áàbì àbí ìmá ẹ̀ forú àkòrò náà yìí yóò dé kó ṣe déédéé branch èdè ìgbà branch ìgbà pépé dé kìí ti báyìí kò gbèdé gbèdé kòrò òun wá wí wọ́n ni yóò ṣe déédéé ni ètí ó dá dúró ọwọ́ rẹ̀ ló dá dúró bọ̀ tẹ́tí bá wọ́n mọ̀ gbá déédéé bí ètí ẹ̀ déédéé bí ètí ká nítorí ní ìgbà náà tó bá wù ọ ọ̀dọ́ èyí jẹ́ kòrò òun yìí tó bá wọ̀ ní ti báyìí ẹ́ ètí ká èyí tó bá wọ̀ lórí gbogbo èyí àmọ́ tó ní etí báyìí tó wà ní etí bí wo fẹ́ sí àwọn ẹni kò ní ìdíkọ́ rẹ̀ branches èyí àbí hapwell man ẹ́ branches àbí báyìí tẹ́bá ti fi wo description táwọn sàhábà ń ṣe fún wa nàbí sàlọ̀ ọ̀sẹ̀lá wọ́n describe it relatively it is situation is always approximate eh that is approximation ni wọ́n ń ṣe kásàfi lè mọ̀ pé àwọn rí nǹkan ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bá sọ pé nǹkan wà ní dédé tí a the same line ní ń wá kìí ṣe tí wọ́n fẹ́ wá exact pé ó gbé sókè àmọ́ kò bọ́ sí pé ọkàn síláì lásán ẹgbọ́n mi bọ́sẹ̀ máa láti gbọ́ sókè pé kò bá ó ti ó ré ìṣẹ̀ débi tí wọ́n dẹ̀ ń fi ń wò yóò rí èjìká àbí fòrò òkú ẹ́ ohun èjìká náà náà fẹ́ tájẹ́ tẹ́bá fẹ́ sí àbàbá wa ń dọ̀ fún àwọn akéwù láwọn tó fẹ́ èjìká náà làkùsàn bẹ̀rẹ̀ tí a máa dáwọn ṣe wọ́n fẹ́ kó ṣe pé típ b ní ó ṣe dé èjìká ẹ̀dọ̀nà sáà típ yìí làwọn fẹ́ kó ṣe dé èjìká àwọn táwọn bá gbé àwọn abẹ́gbẹ́ pé ìsàlẹ̀ yìí ní ó ṣe dé èjìká táwọn bá ti mú báyìí nìkì yóò ti máa lọ sẹ́kọ̀ọ́ tó àwọn sọ̀rọ̀ àwọn describe àwọn kan describe òkè báyìí tó bá ti òkè yóò fẹ́ ṣe dé èjì tó bá wò sàlẹ̀ ṣe dé èjìká lọ́dọ̀ ó kọ̀ lẹ́sìn dá méjì òṣèlú ní pípa láti ọgbọ́n mọ́lẹ̀wọ́ méjì àmọ̀ péjì lẹ́gbẹ̀ẹ́ náà ẹ̀sùjò àti kéèyàn kọ̀m̀báyìn àti kàtàlàyé ọ̀rọ̀ jámù bí wọ́n sọ̀rọ̀ àtẹ́yìn ńlá alẹ́ sọ pé iṣu tó wà ní òkúra yìí táwọn apá ńlá ńlá ti lọ síbẹ̀ rízìn téèyàn kàn ṣe ló yàtọ̀ ọ̀tọ̀ lọ́dọ̀ àtàwọn àwọn tí èèyàn ti ṣe bọ̀ sí èèyàn ti ṣe fún ẹ̀rù ìjọ yẹ tó ló bá sún ẹ̀gbọ́n bọ̀ sí ẹ̀rí irú òdòwò ni ó yẹ kó jẹ́ discretion imam hmm? imam ò ní wọ́n ní kó take a decision on behalf of jama kí ló bàtà kò sí sí imam pé imam gbàdúgbò ó mọ orú òjò tí ń rọ̀ ní ìlú ẹ̀gbọ́n ó mọ orú táìmù táwọn wà ó mọ ọgbẹ́ tó ṣe tú tó irú tó lè láì kúrò kó fẹ́ protect àwọn jàmọ́ náà nínú mọ́sáàbù tó fẹ́ jù nípa pé sáàlì ti jámù mọ́sáàbù mọ́ máa mọ́sí lápá ní ẹ̀sùjò náà ni àtẹ̀sùn ìṣẹ́gun ipá torí ẹ̀sùjò tó jòkùn tí rọ̀ pọ̀ tó súnmọ́ kó lè rọ̀ òun là ní ìfàsán láti kàfé ní kẹ́ni tí ń jẹ́ mọ́ ábílì kókó ẹ̀rọ pé ẹ má wàá kírun tó máa ẹ má wàá pẹ̀lú kí ìlú òjò tí rọ̀ àmọ́ pé èèyàn tí máa ń bọ̀ wá tó bá ara kó síbẹ̀ ẹ́ ṣe mọ̀ yìí pé ní ìsìn báyìí à lè sọ náà lọ pé discretion kò ní jẹ́ pípé yàn fẹ́ fojú kéré wẹ́ẹ̀sì kèé dẹ̀ nínú tó pé yàn fẹ́ sọ pé báyìí lẹ̀ tí ó ṣe ní tí ó padà fún wa ní pa àwọn flood ti ń ṣẹlẹ̀ kí lẹ́ sí ń gbé tó wà ní mọ́tò ògùn àti mọ́tò àbí ọlọ́kọ̀ kí á pa àbí ìwọ́n tá gbogbo náà ni ara ti táwọn náà ti wò náà nípa ẹjẹ́ àwọn ọdún méjìlá pọ̀ kékeré wọ́n pè bẹ́ẹ̀ni àní flọ́ọ̀dù kó lè gbé mọ́tò lọ àtẹ̀yàn bẹ́ẹ̀ nìkan bá já sílẹ̀ ẹgbọ́n wọ́n ní kí màá mú lòlù special lẹ́yìn àlẹ́yìn ẹ̀sùn jòkó tí ó lè jẹ́ sábà gbèsè ìjọba especially nígbà tí wọ́n máa ń àpẹ̀lú àdìsí nínú àmà tó sọ fún àtẹ̀sọ́lá náà kọ̀ nígbà tí yóò rà áṣírí náà nígbà tó ṣá láì má tó lò láì má sì travel wọ́n ní kí ló tó fi ṣe ó ní àrọ́dà aláàrẹ tó jà kò má kà kò fẹ́ ti àlùmọ̀ rẹ̀ sí wàhálà kí dàbí ẹni tí tó bá lè fàwọn èèyàn sí wàhálà kí wọ́n bá àwọn òṣèlú yóò wà tó ti di kọ́kọ́ fífi tó bá ṣe pẹ̀lú special yóò ní àdìsí ìgbé tọ̀ àwọn táwọn náà bá wá dá láti máa ṣe kì í ṣe pé kíláàsì láti ìjọmọ̀ rọ́pṣọ̀ rọ́pṣọ̀ wíjì rìlí ẹ̀gbọ́n kì í ṣe kíláàsì nǹkan tó gbọ̀dọ̀ rí bákan náà but problem bá àwọn ẹni lọ́wọ́ tó ẹgbẹ́ àwọn tẹ́sí di ọ̀dà pàṣẹ olóògbò ni tábà sì bá adéga pé olóògbò ni ọ́ kì í tẹ́ wa lọ́wọ́ iṣu tó ti wà ń lẹ̀ tó ṣe kí kọ́dẹ̀ pé ẹ tó bá fún ìdíkọ̀ ẹ̀sùn ìjókòó ìyẹn lè ti já mọ̀ tí wọ́n wá ní ìwọ̀n mu pé yóò lè ṣe fún tó ẹgbẹ́ tó bá wà lọ́kàn rẹ̀ kó fẹ́ fún pé ah wọ́n níbẹ̀ lọ lọ́wọ́ bá jù lọ ẹni tó ń tẹ̀lé náà ìmáàmù ju ẹni tí wọ́n tẹ̀lé yẹn lọ one million times bẹ́ẹ̀ ni sọ́kọ́ bá wọn èèyàn lọ pé má máa wo èmi máa wo àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ̀lé lórí nǹkan tí mo ṣe láwọn jọ lọ ó àbá rẹ̀ náà lọ àfáàlẹ̀ tó fi sọmá pé ẹni yẹn tí wọ́n mílíọ̀nù kẹyọ̀ kan sókèlè tẹ̀lé ìlú wọn wò bóò ti lè pe ẹni tẹ̀lé tẹ̀lé ẹ̀ lólódò kákọ́kọ́ ọmọdé lè fi kàn bá mọ́ ni nǹkan tó bá ti lè yé fàlẹ́ ọba fàlẹ́ olókùn padà mú bí ìtàn ẹ̀ àlọ́wẹ́yìn pété tuntun wa bọ̀dún lè ti kàn ní pé kí ẹ̀ náà kókò ọba àtúntò ẹ̀ jábọ̀ kókò kàn jábọ̀ hàn kí ló fà táwọn ọ̀dọ́ dá pàtí pé sọ pé bóyá ọ̀tẹ́ ni lórí jámù tẹmọ tó wà tó tẹ̀lé ní ẹni ó ní pé wọn ò lé lórí jámù tààkìrì bá ṣe ilé lórí lórí jámù tààkìrì kí ni yẹlẹ a lè mú kásí lóòtà kásí àti tẹ̀lé hmm? a lè dìlé lóò kásí ní ẹ́ndì táìmù àbí ìvùn lásìkò àti kásí àwọn akásí ẹlẹ́ẹ̀kejì tí mo describe yìí kò ní jámọ́ta fẹ́ tẹ́mọ tó gbà tí wọ́n fún òfin ìlú ẹ̀ àwọn gbà pé fundamental pain ní kásìkò òun wọlé kátólì ibi ọlọ́wọ́ bá sọ wípé nínú sọ̀láta kánàtí alàgbòmí ní ìtaábá mọ̀ òkútàfẹ́ príncipù ní tí ìtàkùn òmí ibẹ̀ nǹkan tí ó bá gbé ti ní ipò tó fi kéràn kakásìkò rẹ̀ tó tó ọ́n ó gbọ́dọ̀ sí pé nǹkan tí ó fẹ́ sí dédé òun náà òun ni wọ́n fi lé pé ah, òkìsóòrì tó máa bẹ́ká sí ìbẹ̀rẹ̀ àtọ́lò òkìsó náà ẹni àti tó bá mú wá àwọn tó láti sàlàyé pé kò tí ìdílé mú pé kò fi bọ́ọ̀sù ẹ̀ amọ́mọ̀ nílé tó bẹ̀ẹ̀ kan pàtàkì rẹ̀ ti kọjá wá lẹ́síù ẹgbọ́n wọ́n lọ bẹ́ẹ̀ àsìkò tàbí kọjá ẹ́ àsìkò rẹ̀ láti tọ́ rẹ̀ ní lẹ́síù tí ó rẹ̀ ọ́ ní kíní kan ní gẹ̀rẹ̀ ẹ̀yìn òṣè kọ́ wọ́n lè lórí jámọ́tà díì ju bí wọ́n ti lè lórí gbọ́ yé náà lè gbá yìí náà ẹgbọ́n mi yé ilé ìjòsí ìgbà tó tọ́pẹ̀ dé ilé orí ìgbà tó jẹ́ àmọ́ kí ìmáàmù lè gbẹ̀ta kì í sọ̀rọ̀ ọ̀sán pé à ah, ẹ máa dà jam ọgbà ìmáàmù ọgbọ́n kan yìí jáde dáhùn náà ẹgbọ́ àwọn kan náà lè dáhùn àti sọ́dí bá yóò máa bú máa ń rí ẹ́ bá yóò máa ń rí ọgbọ́n kan yìí ẹ́ ọgbọ́n kan yìí náà gbogbo bẹ́ẹ̀ ọgbọ́n tó bá ṣe tó sì máa ẹ̀rọ yìí bá tọ́ ilé ìjà ṣe orí ìkàṣẹ ó sì nìkan ọlọ́run. Ah, ọmọ kékeré ní kára bí tọ́ì àbí tẹ́jì àbí kiri kankan tó jẹ́ déèyàn kára fún ah, un. àkọ́kọ́ ìsìláàmù frank tàbí kò owó lè lórí ọ̀rọ̀ pé nǹkan tó bá jọ bí eré tàbá mo ká àláwẹ̀ òwò ni o wà ní same time ìgbàláyé wà ọmọ kékeré tí kò fúrú àwọn ọkọ ìṣẹ̀lẹ̀ àìsàn ọjọ́ bá wà náà gan ìgbó òjò ọmọ kékeré dé nígbà kan fún wọn fi fáànà bí wọn ti tọ́ ìlú nínú ìmọ̀ fún yàmílẹ̀ ìgbẹ́jọ́ máa lọ́tà nípa sọ ìpé àdíṣò bá ń ṣàyẹ ọmọ tó mẹ́fà ló gbẹ́rẹ̀ bí ìdí tó wà sọ ìpé àdíṣò tó tó ọ̀sọ̀ tó wà sọ ìpọ̀ because orílẹ̀ àdíṣò ti so many things ló tó kọmọ ìpé ní àìsà pàtàkì ọmọ kékeré débi yí pé ní máa ń ṣe eré káfé ìyẹn ṣeré yìí pẹ̀ tó ọmọ yìí sí ìjọba ṣeré yìí pẹ̀ kò lẹ́yìn ti dàrú ọba tó kàn pé èsì àjàkọ́tò ti jẹ́ èsì ọmọ yìí sí ilẹ̀ lábáwá. Aisha ọmọ ṣe eré tí wọ́n fi wọ́n bí ó di ẹni ẹgbẹ́ wọ́n gbé lùpà lórí ẹni wọ́n ní a wò yẹ màláìka ẹgbọ́n sí ó ní táwọn táwọn jọ ń ṣeré bá ti dé ànábì wá tí òun tí wọn ẹ sọ̀rọ̀ bá òun yẹrẹ lọ sọ ọmọ etí náà ló mọ̀ jù lọ sí ẹ̀yìn pẹ̀ ẹ̀hẹ̀n fàáṣà náà mọ̀ ṣeré pẹ̀lú àwọn ẹ̀sùn wọn ti ká tó ẹ̀sùn wọn ti ká tó ìyẹ́ tó náà fẹ́ jọ anime object ibẹ̀ làwọn apáàtì mú wípé irú àwọn àwòrán yìí fún kékeré kékeré ọmọ àbí láti wẹ́gbẹ́ bá bá fẹ́ fúnṣẹ́ náà pọ̀ ẹ̀wò onífúnra àwọn àtọ́ ọ̀kan nù wọn àwọn àtọ́ ọ̀kan nù wọn. alábàáyé bá mi dé ṣé ní àná ìta ìgbé. àwọn àtọ́ ọ̀kan nù wọn kò bá yé nínú àwọn ó ní àwọn kúnlá ló sọ wíwò sí ìyá rẹ̀ àwọn ọmọ wa kékeré àwọn ilé kan bá wọ̀ ìlú náà wọn lára. ń jọ sábà tá a dẹ́nu dáwẹ̀ sábà tí wọ́n á dé sọ́nà pé ah mo fẹ́ jẹun káàmà lè kan jẹun àwọn wà mọ́ọ̀dì kìíní kan out of wool cotton ní cotton kan àwọn mọ́ọ̀dì ẹ̀dá tí ó jẹ́ lè pẹ́ rí àwọn òfin fi wọn wájú ó tún lè fi gbọ́ wọn kóòtù hmm? àwọn náà máa ń mọ́ọ̀dì kan bọ́ tí bí kí ìṣù wà lásìkò táwa ní pé àwọn kan táwọn èèyàn ń dúdú wà sophisticated gan ẹ́n wà sophisticated wọ́n dẹ̀ ẹ́ ní báyìí wọ́n lọ gbé kìnìún ńláńlá tó wọ́n fẹ́ jọ kìnìún gẹ́gẹ́ báyìí èmi àgbàlagbà ní ilẹ̀ ìjọba bàbá àti ọmọ yìí kiri ẹ̀sọ́ orí tá a ṣe tá a bá ti rí ẹ̀sìn Islam bá ti pé ápìlù rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ kò tọ́ káká aláwọ̀ wá dé èyí tó bá ti súnmọ́ kéékèèké kéékèèké rẹ̀ tí ó sá kọ́pọ̀ òun ni ká dúró ká má tún fẹ̀ ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bá rí bèèdì kékeré tí ó jù báyìí lọ tó lè sá kọ́pọ̀ mọ́lọ̀ lè wá èyí tó dàbí agbájé èèyàn tó wà kọ́mọ̀ lójó máa sùn ẹ̀gbọ́n mi tó ebédì tí mo tẹ́lẹ̀ tó gbé kọ́mọ̀ àkótó àwọn ìwọ̀nba ìwọ̀nba ti bèrè náà ni àti ẹ̀sìn láwọn tó ń ṣe àwọn nǹkan yìí kọ̀ǹtùmẹ́ntì wọn ṣe àwọn sàbẹ̀kẹ̀ máa rà á tẹ́bá ti fi yóò ṣe onírànà onírànà kó òfin tà ní ìwọ̀nba ìwọ̀nba òun àti kókó ọmọ kiri má ṣeré bọ̀ èyí tó bá sẹ́ńtù jùlọ èyí tó wà lọ́jà ẹgbọ́ òun ni pé ìhàrà pé ẹ máa ètò bá ikú wọn wà fún ìfẹ́ àyè gbà pé irú àwọn nǹkan wọn lè fi ṣeré bọ̀ kó jẹ́ ìṣẹ́kù ẹ̀tọ́ àrẹ náà ẹ̀yìn tó mọ́ kékeré ní ìlú tó ń ṣe láti ṣùgbà ọ̀la. sọ pé sáà bá yan owó àyíyá pé báyìí táwọn ìjọba ń pè àtàkà ọdún náà ṣe ìtọ́ pé yíyá wọ̀ lọ ṣe ìtọ́ pé ṣé ó ní ṣe pẹ̀lú orí ìrún ni pété ìtó wà lórí ìrún lọ́wọ́ ṣe ìtọ́ ni àbí tá a bá wà ní outside ìrún náà ìwọ̀lá ọ̀hánà pé àdìsí kan wá tó ń sulẹ̀ àdìsí kan wá tó dà fún yọ àwọn apá kan wá lọ́wọ́ pé ká ṣe hábọ̀ lọ́wọ́ ara lè fọyà pé ká límìtì èyí tí ó túlẹ̀ ká fi èyí tó dá orí irun yẹn fi tù lọ́sọ̀ wà bẹ́ẹ̀ fani sọ̀tọ́ là sọ pé lẹ́kọ̀ọ́ kan bá ti ń tẹ̀ wọ́n ṣèǹtọ́nù ó wàá bá yóò wàá ní káàkiri kó fi ní ọkọ̀ fi máa fi ti ẹ̀yẹ kí ló bá ti ní ọ̀dà òun yóò àti tẹ̀sán pé yóò yà láì ẹ̀hẹ́n tó gbé ìjọsìn ní ti fọ́lọ́run ṣètọ́nù bẹ́ẹ̀ wọ́n ti ṣe yẹ àmọ́ outside wọn rédè fi ń fa kí ẹ̀yà ó pọ̀ hàn ṣẹ̀gbọ́n mi ó ní ti ṣe olóṣùkú rẹ̀ torí ìwọ̀n mi àgbẹ̀ ìgbàgbọ́ àwọn akẹ́kẹ́ kọ̀ọ̀kan yín bá ti wá yàn ó fàlìyẹ́dọ́rà mọ́tàkọ́wà ó tẹ̀ láti tì í gbàgbọ́lágbára mi láti lórí mi àmọ́ níta àwọn ìtúlẹ̀ ẹ̀gbọ́n mi òun náà ní purpose tó fà so yìí ti pé ká sí yẹn ẹ bí ṣe ìtọ́ ọ̀nà ọmọ mi wá láì orí ìrìn ọ̀la èyí táyẹ̀mì àtòrun fún áàpù àti tíṣà fún ṣe rí àgbéṣe áàpù lórí kankan náà ẹ̀gbọ́n mi àgbéṣe áàpù lórí kankan náà ṣe àwọn èèyàn èmi rò pé ibi tí òye ká ti wà rí jíjì wọ́n ti wà rí jíjì àsìkò oorun nípìnlẹ̀ kò sí nàkà tó ń ṣe pẹ̀lú àkùnlẹ̀ àbí àsìkò súbí àtàjáde àsìkò dúró òní òní yẹn látàrí àsìkò ápùn àbí nígbà tí lòdì bá ti délé ara yẹn dandan àsìkò máa ń fi òun wọ àsìkò ìṣá àmàtòkò wọlé rí òní ẹ̀yẹ ní ápùn ó ti wá jẹ́ áṣù yìí tábà wá kí ní kan láti jẹ́ àmárọ̀ àmárọ̀ ní sáìn láti fi ní ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ́n sáìn láti fi ní ìṣẹ̀lẹ̀ ṣẹ̀rẹ́ àdá rẹ̀ because tí má sọ pé ṣe kó tún yẹ látàrí bá ní kàn ní mo bá mú tí ìgbà ní lu sáìn níjọ́ tó jò bá rọ̀ nǹkan náà bá sọ pé agbọ̀rọ̀ pé táìmù kan láàmà wò ẹ sọ fún kótó ìjọ tó jò bá ọ tó mọ̀ jáde lọ tó lóhùn tó jáde yìí ìdáàdà kó gbé kóbi jẹ látàrí wà ní àdíkò gbogbo ìṣù àdíkò fi ẹsẹ̀ kó fi ka déédéé ìdíbò jíjẹ tó dàwọ̀ ní máa wọn gbogbo rẹ gbogbo gbàmọ́ ẹgbọ́n mi òun ní àwọn ẹni tí ó bá kàkà wọ́n fi ẹsẹ̀ ṣe táìmù nǹkan yìí ẹgbọ́n mi wọ́n fi lé ìṣọ́dún tó òun náà tó padà bí aago ṣẹgbọ́n bí ó lè gbé bá mí ìjókòó bí ni pé ah tó bá ti di táàmì yìí o ibi tó ti mọ déédéé táàmì òkúta wà tó bá ti gbọ́ táwà kó bá ti ń kọ gbogbo tó kú tó lóbi lókun wákàtí dáì ẹ̀gbọ́n à ń fi táàmì ti de sábàbù wíjì aláwọ̀ òun ó sì yé pé kókó òun wà original time ẹgbọ́ sẹ́gbọ́ gangan ni mùsùlùmù sọ lẹ́yìn ìgbà tó sì wò tán ó wá pọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú áàpù ó pé áàpù lọ pẹ̀lú original time òun ní irú choice kó bá áàpù original time bá bọ̀ lòun ó lò sẹ́gbọ́ mi ẹni tó bá ní rẹ pàtìsì wọ́n ẹgbọ́n tó bá ní rẹ pàtìsì ẹ̀dọ́gbẹ́ tó kàn fẹ́ máa ṣe lásán òun ni wípé aago méjì láàmà sí lórí aago mẹ́rin láàmà sí asiri aago méje láàmà sí mọ́tì ohun àtẹ́yìn òníṣọ́ torí pé ẹ̀mọ́tẹ́gbẹ́ ẹ́ẹ̀bì ìlọrin ní sóòmù pé ṣẹ̀rí àtàràǹgọ́ kò kẹ̀kan lágbo secondary means náà lágbo náà jẹ́ tó bá fi lè gba aago pé kò lè bá bí àdíṣ ẹ̀hẹ́ tó fi pẹ̀lẹ́ sẹ́kọ́ndì míìsì tó ń takò bí ápù náà lójú má gbóná ẹni tó lè rìjẹ́kì ọ̀rọ̀ ápù lẹ́ni tó sọ wípé primary miss lòun fi àṣìbù àsìkò òun sì máa ẹgbọ́n mi bọ́tí tí bọ́tí bẹ́ẹ̀ tí bá ń ṣe lásán nù ó kẹ́kọ̀ọ́ wípé lọ́rọ̀ àwa agbẹ́bí agbẹ́bí òun òun ni wà láìpẹ́ ara yìí ẹgbọ́n tó bá ti tẹ̀lé yẹn tó bá tẹ̀lé onífẹ̀ẹ́ lórí tẹ́ ẹ̀ máa kẹrùn pẹ̀lú ó bẹ́ ká kéèyàn sì lo app ju kéèyàn lo tó wúlò lọ because app tí wọ́n tó fẹ́ lò yìí nígbà wo àwọn àpá àṣiṣẹ́ lórí ẹ̀ ẹgbọ́n mi káwọn ẹ̀ tó dáa kò lè owó ní ìgbà ìta tẹ̀lé tó bá sọ pé ah, technology ọ̀rẹ́ wọn bí dẹ́ẹ̀dì ru aago náà technology lòun náà bẹ́ẹ̀ tó rọ́nà lọ́nà èyí tá a lè rí ọkọ̀ oṣù ẹni pé kó jáde báyìí kásìkò lórí tó báyìí kó wá máa wá mú ẹsẹ̀ báyìí kó wo lùgẹ̀ hẹ́ẹ̀ èyí lọ́nà bá ti kó ìlú wa dá kan tí wọ́n ti wọ́n tún ìbọ̀ kó wá láì máa áàpù kó wá wádìí ìbọ̀ kí làwọn áàpù gbé tí wọ́n lé lórí kọ́dà wọ́n sáré fọ́ọ̀tì wọn tó ẹ̀kọ́ bá ní màdílẹ̀ ẹ̀hẹ́n ẹ̀gbọ́n mi ìyún ìjára wọn ẹlẹ́sìn ṣẹ́ẹ̀rí ká ní aago pé àsìkò òórùn jẹ́ pọ̀ but káwọ́ wọlé ní 115 15 minutes ní pọ́jù ní difference ẹgbọ́n mi 15 minutes ní pọ́jù ní difference 70% àwọn láti pé 4 4 oṣù 3 bt 7 gẹ́gẹ́ mẹ́gbẹ̀ maybe range 5 minutes no problem no because kakiri náà láti tọ́ another point tí ó máa consider ó ní ní anytime tẹ́ẹ̀ bá ti ń tẹ̀síwájú ìyá pa nípa àsìkò wọn ó ń fẹ́ láti ẹgbẹ́ ìpìrìkọ́ṣà pé kẹ́ ṣọ́ ọ̀pọ̀ ti wọlé ju kẹ́ ẹgbẹ́ òǹkọ̀ tó wọlé lọ tẹ́wọ́n mi tẹ́ ló fẹ́ tàkùn sí pé tó bá mú pẹ̀lọ́gbà àti ó ti wọlé àwọn tí wá tó fẹ́ pẹ́ díẹ̀ ìyún àtúrẹ́ láti wọlé àti ó ní ẹ̀rù dúpọ̀ pípà tó kírùn àtúrò tẹ̀fẹ́ sí wọlé lọ sábà fún fún pé níbi tẹ́yẹ̀ méjì bá jà sí náà àsìkò wọlé ní fọ́ sí kẹ́ẹ̀kẹ́ ní fọ́ èmi ò fọ́ sí ẹ̀wọ́n bìkọ́ máa tọ̀ kó bá ti wọlé lára tòrótò tí a ti sọ̀dá májẹ̀ pípẹ́ ìlú lálàáfíà ní ìkóló lọ́kù àti wọlé ẹni pàtó bá tìrù sọ́kà tó wọlé kò kẹrù so kí wá ní kí kájúwé ẹ́ so ìjọba ti dáhùn ní méjì lọ́sẹ̀ pàtàkì ah, wọ́n ti wọlé wọ́n fún ìgbòdì mẹ́ta máa rẹ̀ tó bá ìpín tí ọba fẹ́ yí àti dáhà ah, èmi fẹ́ kírun lásìkò rẹ̀ gẹ́gẹ́ ní ẹgbẹ́ Hmm? kẹ́kọ̀ọ́ wọlé ó pàtàkì ó tóbi ju kí n sọ pé mo fẹ́ kẹ́hàn lákọ̀ọ́kọ́ àsìkò ẹ̀ lọ tó bá tó bá ní ìgbékò sí ìwọlé torí lẹ́sìn pé ìrún kọ kọ́kẹ́ ìdání táàdì tó wà ní pàndé súnmọ́ ilé gálà tó lè fa ẹ́ lórí náà ní táàdì jẹ náà ìrún wà ní pàndé so tí ìjọba bá dé ń sọ pé èyí ó mọ̀ bọ́ sáà pé àkójọ wọlé àsìkò tí wọlé kéèyàn mú ẹni tí máa sọ wípé títà mi bá wà síwájú yìí tó dà ó bìí tó bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n ni. tọ tẹsán fáwọn sọmọ ẹgbẹ́ yẹn máa ń ṣe pẹ̀lú láì máa sọ pé nínú kò ní yíwọ́ kò ní bẹ́ẹ̀ tí ó yíwọ́. tó ẹ pé níta bá jà sí gba ní àtò lórí wọlé ní fẹ́ something àbí fifty something ìwọ́ wá kí òun lórí ní one fifty kò sáà kò ju wọlé àti ẹnìkan kí ní two kò sáà wọlé àmọ́sọ́sọ́ pé kò tí ìwọlé onífọ̀ táwọn ti náà tẹwàájì ṣe ń pọ̀sán tẹ́ ṣe ń ṣe sí ìwé ẹ máa gbọ́ bí tẹ̀sí tóbi dájú pé níta àwọn ẹ̀sìn fẹ́ lónìí o ẹ jẹ́ kó ti rọrùn ọ̀bọ̀n sẹ́wọ̀n pé two four seven lọ́nà àbí níjọ́ tó bá sọ pé seven gan òun ò tí wọ̀ yóò tó náà ní o kò lè láyà sí ṣé ó ti wọlé báyìí wọn àti bí seven lẹ́nu ti lónìí o tó ti wọlé torí àwẹ̀ nínú ẹgbẹ́ òun náà ní bẹ́ẹ̀ sí ọdún ìsẹ́mù mọ́ gbàánà òun ò lè òun tí ń bàbọ̀ látàárọ̀ ó sì sẹ́jú mẹ́wàá náà ní ó bá dé fún òun ti dúró <laughs> tó ti fóun náà lè ti sẹ́mù náà òun náà wọ́n ní àtẹ́mọ́tẹ́ tó ní àtẹ́mọ́tẹ́ òun tẹ́mọ́tẹ́ sẹ́yìn lẹ́yìn kankan tó fi ti táìmù rí tó dáàtò wà láti lè tó ti lè bọ́ táìmù àwọn èèyàn tómi ẹ̀sìn káfẹ̀ká ló ká ṣọ́ pásítọ̀ tí wọ́n ní ẹ́ tó á kú lé ní variation tó lọ tí ẹ bá ní màdílé ara nǹkan tí Islam ò ta kò ní because áàpù tá à ń lo òun kọ́kọ́ ni òun kọ́ ni primary need ẹ̀gbọ́n a ti ṣe sáìn primary need àbá ìṣẹ̀mọ̀ ṣe Islam sí aláwọ̀ kan yìí ẹ̀gbọ́n ó wà láti ẹ̀yìn ìpínlẹ̀ ìgbà tó bá bí ní ìṣèlú pé ìgbà wo ni ó yẹ ká tọ́pà ìyẹn tààrí ìgbà wo yẹ ká tú u ṣé nígbà tálùfájà ní bá yọ ni ká tọ́pà tààrí nígbà tá a bá gbọ́ tí wàhálà bá pẹ̀lú ìgbà wo látùnú àwẹ̀ ṣé ìgbà tó mú bá wọ̀ ní àdúgbà tí wọ́n bá pè èwo ni primary méjì ò sẹ́kọ́ndì oòrùn ní bọ́ọ̀dù tàbí oòrùn ní pé àzájà rí lọ ní primary àbí oòrùn wọ́n bọ́ọ̀dù kí lànà bí ní káàkà lè fi ti pre-secondary tẹ̀ bá ti gbọ́ sí ìpínlẹ̀ ọmọ tó ń bá pè rùn ẹ̀kọ́ tó yẹ. ẹni tó bá ti pè fún yóò kọ́kọ́ rí iná síwọ̀ tó rí wọ́n fẹ́ bàjá ìdíyọ bọ̀ wọ́n pè ilé ẹ̀kọ́ tó bá ti gbọ́ ní bọ́ọ̀ bẹ̀rẹ̀ jẹ. sọ àtàyà nẹ́bí náà ní sẹ́kọ́ndì ah, náà ti bẹ̀rẹ̀. ẹ̀kọ́ ẹnìbọ̀dì tó bá gbọ́ tí mọ̀hásìrù bá pè mọ̀hásìrù ti lágbàájà iná kó tó pè ó gbòlì yọ ìgbà tí wọ́n ń gbọ́ ni wọ́n sì gbàgbó bẹ́ẹ̀ sókè wá gbá ìwọ́n náà ti jẹ ọ̀rọ̀ ìjọ nínú tẹ́ẹ̀kọ́ secondary mix class so bí ó ṣe máa lọ náà ẹni tí ní máa ní àmárọ́ àwa náà sì máa ń lo gbèsè ayé wa àbí gbogbo nǹkan tó bá ti wà nínú áàpù ìṣọ̀gbà àti sáyẹ̀nsì àfíríkà tí ó lè gbọ́ tó wà nínú ọmọ wa ẹ́ níjọ́ ọba ti ń dá sí mọ́tò rẹ̀ ní nàbà ti sáré àbí ọ̀nà ìgbò ah, ìfi ń lọ dàbí nípa kó òde tó tán ẹ̀hẹ́ wọ́n ti bọ́ gbé kíníkan síta tó lọ pé bá kọ́dà láì má dénú wọ́n tó pé ìjọba yìí ń ṣẹlẹ̀ àbẹ́kọ́ níjọ́ tó bèrè bá lóyún àbí tó ní ọya ẹ̀lò bí ìjọba ti fẹ́ pẹ́ta sílẹ̀ dá tó ló pépà tí ṣe ìkọlọ̀ tó náà lójú bá tí kọ́lọ̀ ìbá ti lé ìgbòsí olóòrùn kò tẹ̀lé láti lánà èyí tààlà máa ń fi sáyẹ̀nsì kó mọ́ ti bá àyè máa lọ ló máa ń gbogbo gbà tí kọ́ ìrìnà bá bàjẹ́ ní ọmọ adé iná òkú tó bá kò tẹ̀lé lè kí n tu kí ní ẹ̀sìn bàjẹ́ ìyẹn fi ní àbára àti àdé láti lò sáyẹ̀nsì ó sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ òun ni tí mo bèrè sọ́ọ̀tù wà ní ìlú sí ìlú ẹni ìṣẹ̀rẹ́ àti àkọsí aláwọ̀ ọláwọ̀. èyí lẹ́yìn ó ṣe ní ṣẹ́ra wọn sáyẹn tó bá ṣe yí pé nǹkan tí wọ́n fi sí àtòun ti wọlé ẹ̀gbọ́n ìdílé ìrọ́pọ̀ bẹ́ẹ̀ kí n lágbo méjì ẹgbọ́n mi ẹ̀hẹ́n ìyẹn tí máa ní àfikò bá nígbò ìbò ti fẹ́ràn ó mọ̀ wo àwọn táìmù tó rí wípé tán bá kì ẹgbọ́n àsìkò òun ti wọlé ẹ̀yọ́ kìí sábà ti rí sàn pọ́jù ìmọ̀ gbé àbí àtúbà náà rẹ̀gẹ̀gẹ̀ fi ń wo àgbájá àríkà náà èyí tí ń jẹ ní sálágbó márùn owó kankan ẹni tó náà yìí tó kù sí ìrọ̀ nípa ní tó ní five five ọ̀hún náà wọ́n ti five thirty five kan níbi sáàmù kan lẹ́yìn àwọn sáàmù yìí lájọ́ papọ̀ ẹ̀sùn amẹ́yìn tó bá ti yìnbọn pàṣẹ owó tí wọlé ní wọ́n kiri wọ́n bá wọn kí o má bá wọn kí kò ní kòrò má táwọn fáwọn máa tẹ́jẹ̀ fún ọkọ̀ òdè wọn mú pé kán wá larí mọ̀ kan wọn má ti larí mọ̀ sáà tó ara ẹ̀ kìí jẹ́ fọ́nà gbogbo ọ̀nà kan ló bá So why they doing that, then mama discuss you. Then, but because by that level that we all have been on fifteen basis intention, somebody must be bad on my bad on. Wọ́n ti ń bá lọ ẹ̀ta kò sí. Àwọn bàbá iṣẹ́ ní àwọn bá àwọn bàbá iṣẹ́ ní ìwò náà náà máa ń ka ẹ̀fẹ̀. Ìbàbá tẹ̀gbọ̀n, ọ̀hún, kí gbogbo àwọn bàbá yìí ni wọ́n lago. Àbá àwọn bàbá yìí náà tí wọ́n wo fòmù agbo nìkan lẹ́yìn wò nìkan tó bàbá yẹ kankan bọ́ ẹ kò sì sínú tí láti kékeré máa lè ní kẹsàn tó kiri ṣùgbọ́n lẹ́kẹ́ yìí fún kàwé méjì rẹ̀ ẹ kàwé méjì rẹ̀ kàwé mẹ́rin ẹ̀hẹ́n tó mọ́ dàrú a sáyì lásán làwọn ọmọ ìbò tí wọ́n fẹ́ kàdé bẹ̀rẹ̀ láti ṣe sáyì ìbò rẹ̀ kiri ìwọ tí wọ́n fẹ́ takù áàpù alẹ́ takù àgbo náà lẹ́kùn kan ní áàpù àtàgùn náà secondary science ọlọ́mà secondary education ìsìnkpá fún ẹ̀bá kẹwọn náà kan ló mẹ́ta náà kí ẹ̀wọ̀n aṣọ mẹ́wàá kí ẹ̀wọ̀n aṣọ mẹ́wàá ẹ̀bọ̀n tí wọ́n ti ní ọ̀sán gbà mẹ́ta kan ní ká ṣe ní ṣe yẹn so wọ́n ti bá tẹ̀sí bá wà mílíọ̀n òun ò ní táìmù ẹ̀bọ̀n o lálùwàlá o lálùwàlá o wà lórí ìwòsí lórí ìwò o lè máa ṣe ní táìmù but èyí tá ti fọ́ ní ẹ̀yìn òun yẹn ẹ̀ ti mẹ́ta yìí so orí mẹ́ta ta ni mo ṣe kìí ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ńláńláńláńlá ni wọ́n ní kó o ṣe yóò fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ńláńlá ní ìdíjú mẹ́ta lọ ìyíwò náà ló tó gbá mẹ́wàá lè ní oṣù mẹ́ta yóò ká dàbí wọ́n wọ́ ni ìyíwò ń bọ̀ tó ń sẹ́ni ṣe fún tẹ́ ti wo á jẹ́ oṣù náà ní sàlàmù ìsìkfàrù máa ń wá ní ẹ́ǹdì ìbádà tí ìbádà bá ti lọ sí ẹ́ǹdì ìsìkfàrù máa wá ẹ̀wọ́n náà bá ti kọ̀rọ̀ fìyà lọ lẹ́yìn a sùúrù àtúntò fìyà lọ sọ́dún mùsàmì tẹ́tà ti káyà sọ́tọ̀ ọlọ́wọ́ wà sọ pé wọ́n máa ta wọ́n máa tọ́fà lórí ìfẹ́ tẹ́jú ìjọba wà fẹ́ràn abọ́májọ́ sọ pé ìgbà tí tẹ́bá tó wọ hajj náà kọfà ìdáàkọ̀ bẹ́ẹ̀ tó mọ̀nàfíkà fún pàṣẹkùrù wa tẹ́bá tó bá ti hajj ẹ̀sẹ̀ ti pa tẹ́bá tó wọ pé àtòsàárì ní ń parí òru wà ló sàfìrí náà ní àpá tí ìjọsìn bá ti sọ̀ pa ìlànà ìgbà ẹlẹ́sìn bá bẹ̀ ìsì bá pọ̀ lọ́mọ ọba wọlé tí ń ṣe nǹkan ni mo ti ṣe mú ní lágbára òun ló ń bí mẹ́ta òun fàájì kéèké dìná tó ìdí dìná ọdí òun tí ìsìnbáwò jẹ́ kọjá mẹ́ta tó mọ́tẹ̀ kan fi mẹ́wàá sílẹ̀ òun ẹ́ tí ìjọ ti pé èèyàn ṣe ìyàwó ṣe ìtàn ọlọ́pùtọ́lọ́ ṣe ò ẹ̀yìn pàtàkì bọ̀rọ̀ ní ìbàlẹ̀ ìgbàlẹ̀ kí ló wí wà ìrìyà ìkọ̀ ìbọ̀rọ̀ ní ìkọ̀wá ìyàwó ìyàwó تقبل منا إنك أنت السميع العليم وتب علينا بتتوبة ẹtì iṣẹ́ tọ́lọ̀ bá ti kéèyàn ṣe tó bá ti parí ẹ̀ lọ́wọ́ fún ọ̀pọ̀lọ́ ibi tẹ́ ti ṣe máa ṣe dáàbò bí tó bá kù sí bí i ṣe ń kí òun ọ̀nà tẹ́lẹ̀ kan jẹ́ ní gbèsè mo kọ́kọ́ lo bí two minutes náà kọ́ fi òun lọ́nà ìwájú rẹ̀ mo wà ó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ìṣẹ́ tó ń kírùn náà bá wọn ní ń wo pé rọ́ lálọ́ ní fẹ́lẹ́ ikú lé ẹ́ mo rántí ọ̀rọ̀ ìyàwó mi náà mo rántí ọ̀rọ̀ ọmọ mo rántí gbèsè tí mo jẹ ẹ̀gbọ́n kọ́dà ní ìgbẹ́ náà wájú ọlọ́run wà kókó láti bọ́ọ̀lù lọ sábà kó sáà sọ́wẹ́dì kankan tá a fẹ́ nìkan ìkẹ́kọ̀ọ́ káàdì o ti wá kíkọ́ wá kí ìfẹ́tọ̀ ọlọ́run ní ọlọ́run bẹ ṣe o ní gíní nínú ọ̀rọ̀ tó ọ̀rọ̀ rádó bẹ olùkọ́ kàtà fún un ọlọ́run fẹ́ ṣe tó kọjá agbára o ní ti pa ọ̀fẹ́ tako sáré gbàmà before anything gbàmà káwọn kì í tẹ́sí tó fún bàtà ṣe yóò kà ọ̀wà kò tó wá ti tẹ̀sẹ̀ ńláńlá wọ́n ṣẹ̀ wá mú òun kọjá mẹ́ta tó bẹ́ẹ̀ bá ti gbọ́ ọyẹ́ bẹ́ẹ̀ èyí ò ní ṣe kọjá mẹ́ta ẹ̀gbọ́n mi tó bá wọn bá nǹkan yé ibẹ̀ tẹ̀wá ní kápátá ti bára ó ṣe ó sì pọ̀ ìwọ́n ni tí wọ́n ní kó ṣe bí 100 láàrọ̀ àrí ọdún lè jẹ́ lọ tó inú ni wọ́n ní kó pàrọ̀ torí ìtẹ̀yìn irú yìí ìjọ fi tó ẹ́ ọ̀kan mẹ́ta àti ọ̀pọ̀ ọlọ́run kan wù wá sí náà ṣé ìrọ̀lá ń kí àríwẹ̀ ẹ̀kọ́ mi ọlọ́run wù wá sí ṣé ìrọ̀lá ń kí òun sàkàtọ̀lá sàkàtọ̀lá so ìjọ tó bá ti dé pàdé máa ń ní sókè ẹ̀ má ṣe mẹ́wàá bẹ́ẹ̀ ṣe mẹ́ta ọlọ́run gbà pàmì ni àpá bá ti ní ẹ̀rí lórí wá pẹ̀lú ọ̀bá àti wá mílíọ̀n ọ̀bá àti wá mílíọ̀n ẹ̀sìn rẹ̀ pọ̀ jẹ́ lọ wọ́n láwọn ajá tó fi lọ ọ̀rẹ́ ní ìyàrá ṣé bí ìyàrá bẹ́ẹ̀ kí ọ̀nà kéèyàn bá sọ yẹn ní àbíkó kéèyàn wá sọ bẹ̀ ìjẹ́ bá wà ní àgbà tí ó kọ̀ rẹ̀ àkọ́kọ́ òun ni pé lóòótọ́ àníkájá bá tó àbí kò sí adáwì yìí ti poison ẹgbọ́n mi àwọn tó bá ní jòmùhúrò ọ̀pọ̀lọpọ̀ àfa àlọ́sí kan tó kó jẹ́ ìyẹn pé àárín ah, tó bá ní kápọ̀ lẹ́ẹ̀rí yìí ẹ̀yìn rẹ̀ lágbára ìtọ́pọ̀lọpọ̀ àfa àtọ̀ tó àwọn táwọn bá sọ wé eléyìn àwọn sọ pé njọ́ tí ajá bá fi lè fi kan ẹnu kọ́ ní aṣọ aṣọ ẹ̀rí rẹ̀ ó gbọ́dọ̀ kọ́ páàtì ibẹ̀ ẹgbọ́n mi tó o bá ti kọ́ ẹ̀mí lórí kẹrùn tòun ni ó sọ pé kó o kọ́ bẹ́ẹ̀ àdúgbò lọ lè bọ̀ jọ́là pé ìtọ̀ náà jọ̀là jùmọ́ ò sáré bẹ́ẹ̀ pé àyẹ̀fẹ́ káńtà pọ̀ ibi tájá bá sọ̀rọ̀ sáré ẹ̀jì tó kó jẹ́ ni buhari àwọn tí àwọn náà já wọn apá imam mali rahman allah imam bukhari torí wípé poison ló ń wí wọn wá níbi tẹ́sí mà ó ní wípé tí bọ́lá wọn bá sọ fún wa ní Qur'an yàtọ̀ bọ́lá ti sọ àdídà bí ìwọ̀n àhájì náà fún wa kàn kàn mẹ́ ọlọ́run láwọn ajá wa tá a fi ń dẹ̀lẹ̀ fáàkù ló mímọ́ mímọ́ àbúkátà rẹ̀ ẹni tí táwọn ajá yìí bá fẹ́ lu gbogbo ẹ̀jẹ̀ ọlọ́run ní ká pọ̀ lẹ́nu yìí àtọ́sí ẹnu náà kọ́ ní fi mú nǹkan tó bá dẹ̀dẹ̀ ráì nù ìrù gan yóò gbé yín sí gan ni fún òní àpọ̀ àyíkọ́ ní kápọ̀ ẹ̀rọ dáwà jẹ́lẹ̀ méje pé ní sáfíkà má bọ̀ yẹn ó ti takò nǹkan tẹ́lẹ̀ ní bọ́yì wọ́n tán wá lọ àdísà ní ìmọ̀ àti ìgbà tó jáde ìsàlà ọ̀sẹ́là ibi ajá àwọn ọmọ fi jẹ́lẹ̀ sí kò sáré ìdá àtọ́sà ìgbà ìmọ̀ àlà ajá rẹ̀ tó tré tó bá ọlọ́run ọba tó bá ti wá dákọ̀ ọlọ́run kan gbogbo tó bá ti fẹ́ mú fún ọ̀kálẹ̀ jẹ́ so wọ́n ní kò tọ́rọ̀ fífọ́ mẹ́ ṣẹgbọ́n mi so emi níbi ìdìbò sí yé mi mà níbi irú kéèkì especially ní tiwa tó ta èèyàn ni má bọ̀ mi ajá pàtó àjọ àfihà nìyànlá àbájọ pẹ̀lú náà màá fẹ́ tó lẹ́yìn má má lé màá wá tó lẹ́yìn má mú kọ́ rí ṣẹgbọ́n èmi náà ó tó lẹ́yìn náà báyìí pé orí náà ẹni tó bá ti fi wá dábàá sábà tí ò bá kọ́ náà ó ní ọ̀rọ̀ bọ̀ èyí ìyá tán ẹ̀yìn kó bá ta nǹkan omi máa bẹ̀ kó bẹ̀ fún mi kó má fẹ́ sọ̀rọ̀ lè wá aṣọ lórí àjà ó lè wà ní iṣẹ́ ọ̀rọ̀ yìí bàbá yẹn lọ wọn abẹ́lẹ́ náà lómi tẹ́lẹ̀ tó ti wọ́pọ̀ ní ọmọ ẹ̀sẹ̀kálẹ̀ tó wọ́n ti ẹ̀kún nìkan ṣe tẹ́lẹ̀ tó pé ajá kò tí ì láàdá kò pẹ̀lú ìdí máa sọ fún ẹgbẹ́ yẹn tó bá ti ìdí ọ̀nà ìgbé ajá para tàbílẹ̀ kan lọ kẹrùn ọlọ́run gbà ọlọ́run gbígbọ́ sókè ìgbà ọjà nàta sẹ́yọ láàpọ̀ ọjà ìyẹn iṣẹ́ ni wọn jẹ́bọ́ ìyẹn ni wọn ọjà nàta láti kábàrà mẹ́rin pé ọlọ́run ọba ìyẹn iṣẹ́ ni wọn. Ah, ọmọ kékeré obìnrin tó tọ̀ síyàn lánàá síyàn lè fa sọ̀rọ̀ ẹ̀kẹ́rùn èyí tí hadith sọ fún wa ní pé ọmọ kékeré obìnrin tí èèyàn tí ó pọ̀ dàbí kí pọ̀ tá ní olùgbé ààyè ibi títọ̀ wà ní kó mi rìn ẹgbọ́ kó mi rìn ní minimum sáfẹ̀ ní pípọ̀ tá ní kìí ṣe pípọ̀ ní gbígbó gbígbó ti lékún lórí gáfúlù tàbí pẹ̀lú àwa lédè tiwa làwa yìí pé ìpípọ̀ mọ́ gbígbó tẹ́ ẹ bá ti ń ka tẹ́ǹtì ẹ̀sìn dábàkọ̀ gáfúlò gáfúlò tó mí ìdílé kí omi kó ń ní kẹ̀kẹ́ tó fi tù omi ó tẹ ova nǹkan tó wà mẹ́ ìtàgbẹ̀ gáfúlò náà ní bídìsì máa ní sáwọn ìwé jẹ́nàbà ní sọ̀rọ̀ pẹ̀tọ̀ gáfúlò jànàbà kò dùgbà má tó sá kó tó jẹ gáfúlò kí omi dí gbogbo ara ìyẹn náà fi bọ̀ pé ṣé ní gbogbo láti máa gbogbo owó tó yóò fi sọ́ọ̀tà ìṣẹ̀ mú lọ òun ọ̀hún tí a bá ti mọ̀ rí kéèyàn pọ̀ owó ọmọ ibi tó tó bí ó fi rẹ̀ lẹ̀ tẹ̀pẹ́ orí àtúnyẹ̀ yẹn lọ tọ́tọ́ bá wá gbóná ń sàlékún òun làbí ti sọ fún tọmọ obìnrin tọmọ ọkùnrin mú ní kákan wọn mi káwọn mi sábẹ́ pé wọ́n mi sí bọ́ọ̀lù mọ́ mi ò ní tó ti dákú kí ló fà yàtọ̀ sí wà ẹ̀mọ̀ nípa òní wípé látàyéráyé up to now girlfriend change àwọn èèyàn bá lù ọmọ ọkùnrin jọmọ ọkùnrin lọ tẹwàá ẹni tó bá ti wá lù ọkùnrin máa ń gbé òkà àkiri ọmọ obìnrin yóò gbé sílé ẹ̀fẹ́ látọ̀ àwọn lábáwá tójú máa ń tì wọ́n gbogbo obìnrin torí pé tí wọ́n máa ń gbọ́ ọmọ ọkùnrin káàkiri tẹ́ ọ̀pẹ́ ti frequently tẹ́ bá ti ń tẹ́jú òun náà ló láìpẹ́ fún máa pọ̀ sí ọ sára jù ṣẹ̀rẹ́ wa fẹ́ tẹ̀lẹ̀ fún ọmọ bàbá ní kò ṣe ń gbọ́ ọmọ ọmọ tó gbogbo ògbà náà ní kó o máa fọ sọ gbogbo àtọ̀ rẹ̀ ní òbò ní ó ta òkè yìí tó máa ń gbé púpọ̀ jù sí kàwọn mi ti jẹ èyí tẹ́ sábà gbé tó bá ti pọ̀ nǹkan tí yẹn bá ti ń fi lọ́pọ̀lọpọ̀ ọgbà wàhálà kan bá yàn kan bá ní kéèyàn mọ ìfẹ́kì kan pààyàn ó níyà tó fi wà láàrin ká má mọ àwọn àwọn ká sáwẹ̀ fẹ́ ti dáyọ̀ irun everyday láti tóbi bá dáyọ̀ fún seven days sẹ́ni kó gba ó fi hùn seventeen times seven àwòkọ́ ọlọ́mọ but ọdún kan là ń gbáwẹ̀ ọ̀dà san àwẹ̀ má san àwọn torí ìyẹ́kókó wà níbi sísan tó o dà pé pé tí ó kọ́wọ́ sí àwọn kan fẹ́ ọkọ mọ̀ ní pé ọmọ tí yóò bá kọ́ nífẹ̀ẹ́ kó bá fẹ́ parọ́ lójú ẹ̀gbọ́n bó o bá ní kọ́lọ̀ ń dá sí ní ẹ̀wọ̀n tó jẹ̀bi àbí ṣe rí ìbáwò èèyàn sábà sábà mi ní tó sì fà á ní torí válù tó wà nínú ọkùnrin tẹ́wá ti lè pílẹ̀tì ní same value lọ́wọ́ obìnrin náà kọ́ àwọn èèyàn ọ̀gá mi bọ̀ níta ìgbé yẹn tẹ̀lé ti lọ nítorí wọ́n wà lẹ́ táwọn èèyàn ń ṣe lọ́wọ́ fẹ́ sí ìdẹ̀kùn fún wọn lórí níta ti ń ṣe ọ̀rẹ́ ni ẹgbọ́n mi bọ̀ sí àwọn yìí ìyẹn general ẹ wá lè rí ìtàn instance sẹ́yìn ó fẹ́ràn ọmọ obìnrin kan tí wọ́n mú lọ fẹ́ máa ti ń fà ìfẹ́ ṣe bí quality fẹ́ yẹn bá ní àná nípa àfẹ́ ẹ̀kọ́ ni nígbà tó bá lọ́mọ obìnrin ìsìn ọpọlọ rẹ̀ gbé mọ́sálá ọlọ́pọlọ ẹ̀ ó lẹ́sìn ọha Quran ọwọ́ alọ́mọ ọkùnrin nǹkan wà á gbé ìdílé wà tó fẹ́ lẹ́nu tó ní tó kọ̀ ni èyí mágàjì náà kàkà yà yìí <laughs> tó nígbà yẹn ẹ̀gbọ́n mi ẹ̀yìn pẹ̀lú ní ìdílá ìdí ẹ̀bá ti bí máa ní ìlà ẹ̀yìn fẹ́ràn ọmọ yẹn anábì fẹ́ràn Fátímà púpọ̀ àbí anábì ní Fátímà pẹ̀lú bàbá àtọ̀mí ìfẹ́ fífi ẹ̀ka ara já fúlẹ̀ṣì ara nígbà yìí ara mi ló ṣe rí tẹ́ bá já fúlẹ̀ṣì bí ó ṣe dùn mí ò pé yòrífù ní má yòrífù ha ìṣe bá dà fún rẹ̀ dà ẹ̀rí bá tí wọ́n àbí obìnrin náà ṣe ẹ̀ sọ ọ̀rọ̀ tẹ́sí máa ń sọ generally ọ̀dà ẹ̀jẹ̀ bí i báyìí mo fẹ́ bí i ni o ẹ má bínú fún mo fẹ́ bí i a lè ní individual difference láwùjọ wa táwọn yẹn kẹwàá ni àkíkì tó lọ́nà ló dágbó fún mi ẹ́ ètò ìyẹn tẹ pílẹ̀ ìṣẹ̀ ẹ̀nù ẹ́ àpẹẹsẹ bẹ́yà olùyíkà tó tún jó rẹwà jẹ tó pálọ bọ̀tọ́ tó láyé láti ẹ̀ṣẹ̀ nù kọ wá ní iṣẹ́ túmọ̀ rẹ̀ wá ní iṣẹ́ wọ́lùmọ̀ túmọ̀ ẹ́ èyí tó kò yẹ sọ́mọ́ nù bọ́tẹ́ lọ́pẹ́ kò tẹ̀ padà lọ kò tẹ̀ wá di pé override ẹ̀ tó bọ̀tẹ́ then the standard kọ̀ọ̀kan láwùjọ kọ̀ọ̀kan now ní ìmọ̀ bóyá ó ti change nísìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kóbìnrin ara sáì kóbìnrin wà beautiful ni pé kó mọ̀ tẹ́rin àbí obìnrin kékeré ní ní standard African people kì í tẹ́tú rẹ̀ wọ̀ ó ti rí bí ọwọ́ òyìnbó ló padà gbé ìwà tí ó ṣe mọ́dẹ́lì àwọn tó tí ní ní ṣe mọ́dẹ́lì ọba tó tọ́kọ́lá ẹgbá ó gbọ́dọ̀ fi rí ni tẹwọ́ mi so now culture kọ̀ọ̀kan generation kọ̀ọ̀kan pẹ̀lú standard of kàtàmà ní ẹgbọ́n mi yé ẹ̀hẹ́n nǹkan nǹkan bẹ́ẹ̀ tó lè mọ́ wúlò ní jẹ́ nípa place value yìí lórí nípa tó mọ́lẹ̀ káàkiri àbí ẹ̀kọ́ ni kí n fún yàrá before before before tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè wọ́n ìbò dé àwọn tí wọ́n lówó òkú tí wọ́n ń jẹ́ fámà àwọn ni wọ́n jẹ́ olówó ó sì yàwó mẹ́rin ó ti gbogbo ẹ̀ kódà ń falákọ̀wé sakọ ni alákọ̀wé ìlówó lọ́wọ́ òyìnbó nìkan ní ma ń sọ pé wọ́n ni alákọ̀wé èdè táì márùn-ún ebi ni òkọ́kọ́ fún nígbọ́ ẹni tó bá jẹ́ alákọ̀wé ní máa ń ta wọ́n padà padà á chéèjì alákọ̀wé náà wá ń sakọ́ òun náà sì kọrin jẹ́ bó bá kàwé rẹ̀ pàtà ẹ̀rọ kó ẹgbọ́ alákùn jẹ́ ìdìnà wọ́n ká gbogbo mú un ní ṣe ìtọ̀ láti ta mọ́ ìsìlámù rẹ̀ torí rẹ̀ náà ní àlẹ́sọ̀ sọ́lá fẹ́ káwọn èèyàn gbà pé báyìí ká pèsè lórí ọmọ pé sọkùnrin nìkan ló fi ṣe wípé ọmọ obìnrin lànàbì gbé lọ́wọ́ lórí ìrùn ṣẹgbọ́n ó fẹ́ fi páàkì mẹ́sẹ̀jì tí wọn náà pé ọmọ obìnrin dáìmọ̀ ń dì fàájú wọn lè lú fẹ́ gbé wa táwọn bá fẹ́ gbé ọkùnrin wọn bẹ̀rẹ̀ gbé wa àlẹ́sẹ̀ hákò lọ́pọlọ wọn ọmọ ọmọ ànẹ́bí sallallahu alaihi wasallam ina àwọn mata ayi ta gar ni Fatima ko wa bi Zainab na Zainab lu ta bula abula lo wa bi umama ni anabi ma wa bi umama kewo eh e mo so Allah wa fali de kala wa fere ku ku sama pe yun o be ka ni je pe ọmọ tó ní yi de bi pe koda Ọlọ́run o bínú pe ke tun wa ti jo se fún ta ko ti ra yi fún eh yóò take time kó tó ha kó ló lọ làwọn ìbọn islam ó kọ́kọ́ báwọn èèyàn ló lóyún ṣe wà tí ò bá ti pè ní àrọ ọlá àrọ. so ah, curriculum àti sanity change of islam pé gbogbo àwọn kan táyẹ ká mọ̀ ní islam gbogbo àwọn àdéhùn ní kòránì bó láti fẹ́ ṣe yẹ ó high time ká ṣe ṣẹ̀rí current curriculum bá a lò ohun tó bí òní pé àwọn míì ni wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ nígbà tí èèyàn tó bá jẹ́ professor of islamic studies mọ́tẹ́lá àbúté tí islamic studies bọ́ni tó ti gba phd ní school of oriental studies ní UK school of student council àbí school of african council àwọn tó kọ́ ń bẹ̀rẹ̀ náà àwọn olùdókòwò àwọn ọmọdé mùsùlùmí and kí ló ń ti fún yín ni pé wọ́n kàn rí Islam just like any other Christian kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní káwọn ọ̀lẹ́kára Islam ló gbọ́ ò àti Christian but òun ò ṣe Islam òun náà wà á sọ pé your Islam is so beautiful kọjá kí n kiri ìwà bẹ́ẹ̀ ẹ̀bọ́ ẹ̀bí ẹran fẹ́ ẹ̀bọ́ tó ṣe no no no it's so beautiful pé sílẹ̀ yìí wà pé this one is an aberration yóò wá fi yín sí defensive defensive ní kẹ́lọ́ bá adájọ́ ìdí yóò síbẹ̀ tó lè kọ́ má fi sọ yín lẹ́nu nígbà mi ìgbà mi ti bẹ̀ tó ṣe pé nǹkan tó fà ní pé àwọn èèyàn tó ṣe yí pé sísẹ́ẹ̀mù míì làwọn ojú sẹ́ẹ̀mù wọn fi ń tọ́jú ìsìlámù òun ni ó fà ẹ wá rí wá ti wá di méjì àwọn kan bẹ ní pé intellectually they are found but tools tí èyàn fi kọ́ ní Islam traditionally wọn ò ní wọn lọ́pọlọ ẹgbọ́n mi bọ̀ wọn ò ní sanadi ti hadith Quran in a summary form àwọn ìyẹn náà kọ́ àwọn ọ̀nà gbàtẹ́ báyìí ti tó yé sí nǹkan wọn dá ah, doctor of clinical doctor of clinical medicine sábà fẹ́ sọ́dí islamic history wọ́n á islamic history just like wọ́n sọ́dí history mi náà ìyẹn ti lọ ìfẹ́ bọ́ àwọn náà nìkan àwọn náà máa fi pé anything tí bá ti kọ́ọ̀lù fún violence kiri kankan should not be attached to islam ṣẹgbọ́n mi wọ́n wá tún láwọn akọ ọ̀gbọ́n ní àwọn traditional scholar sometimes wọ́n lò wọ́n lò wọ́n lò the right thing àwọn ìgbésẹ̀ ìjọ ó lè sọ níbi tẹ́ ní pé bóyá wò lájú ṣẹ̀ǹtà ìyẹn náà wà ń bẹ̀ wẹ̀tá ìtàn yóò fà alhamdulillah tẹ́lá àwọn àhájí sábàmà láwùjọ wa lónìí ibi táwọn yẹn ti máa kó kọjá làwà ó náà wà nílẹ̀ ẹ̀gbọ́n ti collection of what ànáwó àwùjọ gbogbo àdéhìí tẹ́ bá màláwùjọ ní lónìí tẹ́ẹ̀mọ̀ nínú bọ́yá ní primary ìsẹ́pọ̀ ìgbọ́nà tó sọ university pẹ̀lú collection náà ẹgbọ́n mi tọ́ èèyàn mélòó mi tí máa bá àwùjọ wa ti pẹ́kẹ́kẹ́ mọ̀ sọ̀rọ̀ kásìrà hẹ́n tọ́ èèyàn mélòó ló fẹ̀kàn àwọn fọ́sì sí mi tó bìrì sọ́pá nǹkan yìí fún fẹ̀kàn rí báyìí ẹ̀yìn òkú and again ká wo Islam as a way of life a complete system tí kìí ṣe rìlíjọ́ bí wọ́n tẹ́ fún rìlíjọ́ tẹ́tẹ́ bá ti wọ́n ní bí rìlíjọ́ bá tẹ́ fún rìlíjọ́ tó sọ pé ṣé ló kan rìlíjọ́ pẹ̀lú sọ́jà ṣẹgbọ́n mi tó bá fi ní tíǹkì yẹn àwọn àyà yẹn náà mọ̀ kò ní mọ̀ bí pẹ́sìọ̀ kákẹ́rùn ká sì gbàgbé owó tó wá gbé pa wọ́n àìwọ́n ní wípé abẹ́kẹ́rùn ká tó máa pa yẹn but a complete way of life ní fún civil law fún ilé ìṣúná but tó fún que ẹ wá òkú kálukú tún sẹ́yìn o secularity la fẹ́ ṣe kí religion ara mú pàtì kan kíjọ àti òfin sọ fífi kọ́ọ̀tù ọ̀pọ̀ kan kí religion náà jẹ́ aspect kan kí commerce jẹ́ kan kí kìnìún kan como kan kó náà jẹ́ yọ̀ kan ní sẹ́tọ́ bá a ṣe kó má jẹ́ ìwò sísẹ́ sábà kọ́kọ́ tún change the paradigm yẹn náà àpò máa change paradigm ṣùgbọ́n sábà change náà ìdájọ́ ọ̀pọ̀ ìfẹ́ so o bẹ́tà àwọn iṣu àwọn tó ti wà yunifásitì náà ò kámá sọ̀rọ̀ náà kámá sọ̀rọ̀ nínú àwọn tó jẹ́ àwọn pòfẹ́sọ̀ wọ́n àwọn àpá náà táwọn òsì yunifásitì àwọn náà àwọn bẹ pé náà àwọn náà ò fẹ́ kan ní capacity àti wádìí ẹ̀sán tí ó bá contemporary time ṣe àwọn ibi tí ẹ̀ bá mọ̀mọ́ náà tó tọ́ bẹ̀ mọ̀ bẹ ẹnu tó bá mọ̀ náà ló mọ̀ fi tù bẹ́ẹ̀ bá tó máa pè nǹkan kan bẹ̀ lọ́pọ̀ ó oh, ilé ìdí àpáyà tó pọ̀tà hàmìlá ẹ́pọ́ọ̀tì ni ọ̀nà táwọn ẹgbẹ́ kọ́ọ̀sì láàmù láwùjọ àmọ́ ń kọ́ ní schools àmọ́ ń kọ́ two Islamic organizations ẹgbọ́n mi à á sì máa ń kọ́ two àwọn kọ́lá tó wà láwùjọ wa kò káwọn èyí tó bá ṣe kéré kò sì lẹ́yìn ní gbogbo harmonize you don't ah you have to apologize to Islam Islam Islam ń gbẹ ó ti sọ lẹ́yìn wẹ̀ ẹgbọ́n ṣùgbọ́n tó sọ ó ní the deep and comprehensive knowledge fọ́nà kẹtù ní ma context ten down to me ọ̀pọ̀lọpọ̀ gbà tí àwọn ilé ìlú ti context to my life hmm? tó bá ti bọ́ sí context in by itself ìtumọ̀ ní òun wa ìwọ̀n gbọ́n máa bá wọn ó dà alhamdulillah orí náà ni ìtọ̀ ìwé àti china abẹ́ káwọn èèyàn máa fẹ́ ìsọ̀bá ìbá yìí ẹ̀ta ìgbà tí máa káwọn náà sì ní àmì àdáda tó ẹgbẹ́ ìsìláàmù yìí bá ṣe ẹ̀sìn òyìnbó ni máa gbà á àwọn táwọn jẹ́ páwà làwọn ò fẹ́ kí ìsìláàmù gbórí kọ́lọ́mà tuntun bọ̀ ọ́ṣù effort should be done ní àwọn ọ̀dà àlàyé fún àwọn èèyàn tó bá jẹ́ stakeholders nílẹ̀ ètò ìlú bá yàtọ̀ àwọn ọ̀jẹ̀dì ẹ̀jú paradigm wà òkè ẹ̀jú tẹ̀wọ́lọ́jì tá a gbèrè lórí gbogbo ẹ̀ tó wà òkè ẹ̀ káàtó máa ń fi ìkọ́jú wá alẹ́ Islam láti fi fáyà kan ìyẹn náà gbára àwọn iṣu sani Islam tó fún ara rẹ̀ kò sì yẹn níbi láti mọ ìlọ́ káwọn tẹ́lẹ̀ níta tó yẹ. èyí wú hadith ẹ̀wọ̀n hadith èyí tó àdìsí pẹ̀lú àdìsí kan pẹ̀lú àdìsí kan pẹ̀lú tó fẹ́ tó omi tó àdìsí kọ́sílà náà omi tó àdìsí kọ́sílà náà sì kan náà ló mọ̀ ẹgbọ́n mi ibi nígbà ọgbà àdìsí mi tó àgbà pé ẹyọ kan tó mọ̀ náà àtọ́kọ̀ bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ tilẹ̀ sí kámi omi tó àdìsí kọ́sílà náà ìtàn àdí tóun náà ní kílà tó mi lọ́ọ́ sí láti lè mọ̀ túmọ̀ rẹ̀ kọ́ òkú the whole class of those ahadi wọ́n á ti ní ìtumọ̀ kan tí ó sì ní pátá which is òun láti máa kọ́ sílẹ̀ kò lè dàpọ̀ so but ẹyọ kọ̀ọ̀kan yóò kò lè máa lọ báyìí báyìí láti bọ́ bàtà yóò kò yóò jọ pé báyìí ní lọ so ìyẹn ni àpótà mi sọ bẹ́ẹ̀ náà bàtà mi sọ máa sọ ìtura ni hmm? so ọ̀sọ̀ nípa ti ti wá sọ̀rọ̀ ní ọ̀sọ̀ ní kíni ìtumọ̀ yìí ẹ̀rí jẹ́ kí n bẹ́ẹ̀ ní kíni ìtumọ̀ rẹ̀ gan ó fẹ́ pọ̀ ju pé tọwọ́ ọ̀tẹ́lẹ̀ tó bá ti wọ̀ tẹ́lẹ̀ ìgbà kí ni ìtumẹ̀ òun lẹ́gbà wọn ní hadith ìmọ̀ bùkọ́ ní gbogbo wọn ẹ̀ẹ́dẹ̀ tó bá ti fẹ́ sọ̀tùmọ̀ hadith wọ́n yìí sára wà kàtàkùn báàbù hálì pé báàbù ìjẹ́ hálì pè sẹ́bà mú ò ní fẹ́ sọ pé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ ní kẹ́lẹ̀ tí ò ní túnmọ̀ méjì báàbù aliyu kọ́ọ̀lù báàbù bẹ́ẹ̀ gbogbo ní ọmọ fàyè rẹ̀ lẹ̀ torí pé ìjọba náà bí o sọ̀rọ̀ yìí níta náà bí o fi báàbù ẹ̀bọ́ sàbá àlágbàmù báàbù wùdó ànábì ò fáwọn pàdé ìlú pé bàbá wùdó làbẹ́ kọ́ lórí ẹ̀yìn tó àwọn fọ́ kọ̀m̀pútẹ́ǹtì àti ibi tí mo tẹ́jú àwọn àti àwọn tí wọ́n ń gbé láti ti àti àti báàbù kan báàbù nẹ̀nẹ̀ kan òun náà ọ̀rọ̀ tó wà papọ̀ yìí tẹ gbọdọ̀ jọ ẹ̀ papọ̀ tó gbọdọ̀ aláì ẹ̀ láìsí máa pààrọ̀ ló ti aláì àmọ́ kì í ṣe ìdè nìkan èèyàn fi fa nìkan pẹ̀lú ògbọ́lọ̀ tó bá dọ̀tẹ̀ tí ń bọ̀ tó bá yẹ bá bá tó àdébì ọ̀nà àbí sáfàlà ìfẹ́ mọ̀ bí mọ̀mọ́ sáfì ti fẹ̀ ká fún wa ní pírísì sáfì ti fẹ̀ ó sì wà sí fẹ́ẹ́ ṣe pírísì bẹ̀rẹ̀ bọ̀tà àwọn ilé àwọn táwọn jálá kọ̀wé òun ò lè tọ́jú he said this is very sharply, I'm going to put it in the Descartes. Descartes, Renan Descartes is German philosopher. Well, it's very clear that you can use that to use it. You want to philosophy idea. But Stockholm is not Allah Allah so much. Ẹni tí mo ti àtẹ̀lẹ́sì náà, ta ló wọ́ọ̀tù náà méjèèjì àwọn méjì wọn kọ́ bọ́ sí ẹ̀gbọ́n bọ́ pẹ́sàn tó dà nílé nù ṣẹ́rí tá a bá fẹ́ categorize ẹ̀ṣẹ̀ a kọ́kọ́ categorize ibi tọ́lọ̀ bá gbé ojú bàbá sọ a tẹ̀sán wá sọ báwọn èèyàn ká ń ṣe irú nature ọ̀rọ̀ wọn ni tó ẹ̀ bàbá fẹ́ categorize ẹ̀ṣẹ̀ ní gíṣì lọ́rọ̀ wọn ti kọ́ wọn ti sọ lẹ́bù sí ti dèjì náà tó wà ó ga jùlẹ̀ tó fi jù sí wa sọ jìnnà di alẹ́sẹ̀ gan jìnnà tó wá ní ìbáyọ̀ náà tó wá ní kàkí lórí ẹni lè jìnnà pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ àbí ìyàwó ọ̀rẹ́ rẹ̀ dàbí yàtọ̀ fún òun sẹlọ̀ nítorí ó tún máa ó tún bá tọ́ọ̀sì jẹ́ òun wọ́ọ̀sì wọlé bí wọ́n ti tó báńkì sáà ti tó ẹ̀ṣẹ̀ bí kúrò àti tó ọlọ́run bá sọ fún wa pé wọ́n lè dín náà láyé owó náà máa bọ́ ìlà àpá àwọn tí wọ́n kì í pé nǹkan mímọ́ lọ́wọ́ ṣírkù nílá ọlọ́gàjì wà láyé tùlú náà náà sàgẹ́gẹ́ hábọ̀ mọ̀ fún ìlà àpá wọn kì í pààyàn pé pààyàn ló tẹ̀ ní ṣíṣí wà láyé náà wọn kì í wọn làmẹ́ ní sọ́sọ́ àtọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sọ́sọ́ àti sọ́sọ́ nínú tó yìí ẹgbẹ́ ayé òdìdáàbí àbọ̀ nígbà nínú gbogbo ẹ̀ṣẹ̀ wọlé tóbi lọ́dọ̀ lọ ó tóbi jù anábìrin àǹtẹ̀jú àdàdìlá nídá ọwọ́ ọwọ́ kan kó wóró púpọ̀ ìlú ọlọ́run púpọ̀ ìlú ọlọ́run ní àṣekùnrinlá wà á ń tẹ́kùlà wà láti màkàfàtà àjẹ́ àmà kó pa ọmọ rẹ̀ pípa lọ́tẹ̀ gbogbo bẹ́ẹ̀ tó má jẹun pẹ̀lú ẹ̀ kọ́tùlù ẹ̀ wà á sì záni bí hadila ti jáde kó o ṣe dìnnà pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ ẹ̀ ṣe dìnnà ló tẹ̀lé pẹ̀lú àyà tọ́ta bá ń kó o bá ń gbé sí kálí dìnnà ga lẹ́sẹ̀ ẹ̀ wọ́n mi ju ìmìtì bọ́t tó bá kan àwọn èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ nìkan bá ṣe dìnnà báyìí kó o ń ṣe é bó àwọn kan ní wọ́n kàn ká tẹ́gbẹ́ máa sọ́sọ́ yóò mọ̀ dìná ẹ̀kọ́ fún ìmíkọ́ òun náà wọ́n tó burú ni àwa rẹ̀ nìkan tó òun mú tí ó mú lé ìdèmú ní òun wọ́ọ̀dù ní sọ̀pẹ́lẹ̀ basically yìí jùlọ bọ̀tẹ́lẹ̀ ẹ̀tẹ̀ téèyàn ṣe téèyàn ṣe ó mú lè tó jẹ́ tó jẹ́ ọlọ́run wọ́wáwọ́ òun gbogbo àdìgún màmí lọ́wọ́ bó sàmì gbogbo bàbá wọn tán máa máa máa ń ṣe ẹ̀ṣẹ̀ wọn ó fún lè ìdúrí ṣùgbọ́n àti ọlọ́wọ́ bó kó àtìrí wọn yóò tún wá sọ pé lánàá àwádàlẹ̀ rú so anybody tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ tó wà nísàlẹ̀ tó tún wá ń ṣe pẹ̀lú pé láyà sọ́lọ̀ òun wọ̀ lọ́dọ̀ ọlọ́run not because ẹ̀ṣẹ̀ tó ṣe àmọ́ tó pé kí ni mùjá àrọ̀ funfun àmọ́ méjèèjì o àti sọ́lọ́ àti ìdènà ara kàbá ìrìn ó tẹ̀ tó yàn lọ́tọ̀ òun pé wọ́n lè yàn jẹ ìrìnà ẹ̀yàn mutí òun náà ní hajj péjọ ní hajj ó ní punishment ọ̀kan ní punishment kúrò animation ọ̀kan ní punishment hajj animation ní náà ìyàlẹ́gbà náà wà fún ìjọ ní mọ̀ọ́tí ẹ bá ti mọ̀ọ́tí akẹ́kọ̀ọ́ sáà mọ̀ọ́kọ́ lọ́wọ́ nígbà wọn ọ̀gbìn ẹ̀ àǹtóni ẹ̀ tó tẹ́ bá tẹ́ máa wo ẹ̀ṣẹ́ kọ́kọ́ máa ń ní categorization nípínlẹ̀ nípa máa wá ní nǹkan tó bá lẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ ní ilé kéré pọ̀ kó ti pé rú ọ̀nà tí ẹ̀sìn gbà ṣe yóò attract ìjìyà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ní ilé tóbi tó ṣe pé ọ̀nà àgbà tí ẹ̀sìn wà rìmọ́sùn gbà fi ń ṣe é ó lè kọ́ lọ́run bá sàmójútó àmọ́ kèéṣe àwọn ọ̀daràn méjèèjì tẹ́ ẹ̀ àwọn ọmọ ìgbọ̀ta ló wọ́ sílẹ̀ ní àjẹ́ àwọn ọgbọ́dọ̀ máa sọ àwọn méjèèjì ẹ̀ fúnlẹ̀ wọ́n jọ gbà ẹ̀gbọ́n wọ́n sọ pé ẹjọ́ bá ti ní fọ́ọ̀tì yóò fẹ́ dáàmú pọ̀ wọ́n wá ní bọ̀ kìmí níta tẹ́kì wọ́n ní túùtù kankan rẹ̀ wọ́n á dọ̀ ẹ̀gbọ́n lẹ́gbọ́ olóògbé làwọn méjèèjì ká mú sókè ẹ́ sá ẹni tí ń kẹrùn àtẹ̀lẹ́tì òyìnbó náà fi láì ní

ibi ẹni ta ní bá padà rí ó mú ọkọ̀ òkú ẹgbọ́n mi bá ti wá pé nù ọ wà bẹ́ẹ̀ ìta àbọ̀ tó dídí ní sọ́dá pọ̀ èè tí wọ́n pọ̀ sọ́dá tí wọ́n gbà pé yóò gbà ládàá rẹ̀ tó bá gbà ìwọ kílèmù ládàá rẹ̀ nítorí tó bá ti kó fún òun lówó jẹ àti ẹ̀ẹ̀ẹ̀ àwọn tí wọ́n náà wà lópe pọ̀ sọ́dá pọ̀ sànù bóyá àti gbà ládàá rẹ̀ ló wà lọ́kàn rẹ̀ ẹ̀ẹ́ bó ṣe ń rònú yà lọ́dí fún lówẹ́ tó bẹ́ẹ̀ bá rí àbúlẹ̀ fún ọ̀tún ìjọba irú rẹ̀ ṣẹlẹ̀ ó ẹnìkan tajà fún bóyá ti di àgbègbè náà tàn ìgbà tí ó fi jáde lọ lè gbowó lórí ẹ̀yẹ lọ owó ẹni ẹni orí ẹnu kọ́yé ìgbàgbọ́n ọba ó mọ̀rọ̀ rẹ̀ wá pé láti tàbí ó nígbà tí ó wá rí abúláfún ti wá ń gbówó ọwà tó ọlọ́run lábáyá báyìí mo rajà lọ́ọ́ ìlú mo fi sọ́dá pọ̀ tó bá di jálùkì yá máa tó bá sọ pé òun ò fẹ́ owó òun ò fẹ́ gbà láti máa fún fílì ládà sọ́dà ẹ̀ kó o fún èmi wá máa fún ní nǹkan tí wọ́n bá sọ ẹ̀ tó bọ̀dù kéèyàn gbìyànjú kéèyàn bá rí kéèyàn bá rí kọ́ńtà kéèyàn tó ti rí nítorí ilé àti títà lè ra wà bẹ́ẹ̀ pẹ́pẹ́ ni ọ̀bá ti gbà ẹ̀kọ́ tó sì ní ọ́ṣán mo lè ṣe ìwé lọ fún ọmọ ìgbàlẹ̀ ọ̀ tó bá ti gbà á lóòótọ́ kò da títàrí wà nílé o àmọ́ tàrí wà nílé o dàbí títàrí wà mọ́mọ́láṣí o ẹ̀gbọ́n nǹkan níta ìfẹ́fẹ́ nílé náà náà fílà ló mọ̀ yàn ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba èyí ti wọn ọ̀ràn yàn mọ́sálásí ti wọn ọ̀ràn yàn àlìfà pé tàrí wà wà ní kọ́ńpáǹdì ẹ̀ka lóbi yàn náà fílà nù lè tẹ̀ kó yàn náà fílà nù anybody tó bá lọ lè ti sàárè ìlú mọ́sálásí wa òun fẹ́ kàn sí sàárè ìgbà máa bọ̀ sàárè mọ́sálásí lòun ṣe bọ̀tẹ́kọ̀ tó ń sin sàárè ìdílé òun náà ṣe tó wọ́ yóò dá àmọ́ kò sí wọ lọ́wọ́ tí wọ́n máa ń ṣèjọ sin tiẹ̀ tó ló bàtà mi sọ bẹ́ẹ̀ àmẹ́ríkà ọ̀sọ́là ń tóbi ju gbogbo ẹ̀dá lọ òun ti bẹ́ẹ̀ yàrá àṣà ni ń sin tọ káàtó pé wọn kà náà sí àìsà wà lọlẹ rẹ ẹbí ẹkọ ní kẹrùn rẹ kí n ti wù rẹ nẹ so títà rẹ wà mọsálásí yàtọ̀ títà rẹ wà nílé kò dáa ṣùgbọ́n ìdájọ́ rẹ ọ̀kọ̀ọ̀kọ̀ ni títà rẹ bá wà lé kò àfẹ́kì tí wọ́n ti tẹ̀rẹ̀ bọ́ọ̀lù bá gbé sílẹ̀ ẹ̀ tó bá ti sàlẹ̀ sílẹ̀ kò mọ́rù kan tí ń bí ìfẹ́ àkọ́kọ́ kò wà fún ìṣẹ́ ara kò wà ní iṣẹ́ ẹnìkan sọ fún alẹ́gbẹ́ mẹ́ta lẹ́jọ́ kan tàbí sọ̀rọ̀ ọ̀kan náà àwọn ìyá náà ń sọ wọ́n lé èèyàn fún ìyàwó èèyàn fún àwọn àbúrò ìyàwó àtàwọn fámìlì àwọ àìsí ìfọ́n kọ́kọ́kọ́ pé ibi ilé rẹ̀ kó ti ní ibi wájú ilé rẹ̀ wọ́n á ní àti wọn ni so that ẹni ìyàwó mi tó bàbá fẹ́ wọn kò ti níyàwó lórí ọ̀ọ́ àtọ́n ló pa ní nǹkan tí mọ̀kọ́ níyàwó ìfílẹ̀ wà tẹ́lẹ̀ ẹ̀hìn ẹ̀wọ̀n bọ́ wọ́n ní kọ́dàjọ́ wọ́n ni wọ́n jọ dáwọ́ kọ́lé òní ẹ̀hìn iṣẹ́ bá jọ dáwọ́ kọ́lé ẹ̀ ti gbàgbé ní kọ́dà tó bá kú èmi ògbógun rẹ̀ fáwọn ọba pọ̀ mọ́ nínú nǹkan tó bá bílẹ̀ nígbà mara yín wọ́n á ní òkè sẹ́mi lẹ́fẹ́ jẹun ṣé tọkọ náà bá kú síyàwó náà lè gbà wípé gbogbo tí ò bá lọ lọ́kọ fọ́mọ gbogbo ọkọ wọn lọ lè àìmọ̀ sí bẹ́ẹ̀ sọ àwọn nígbà táwọn yẹn fi ń pìyàn síbi òǹdàrà ìwà mùnáfì fínàǹsì ojú wọn bẹ́ẹ̀ ń bi ilé báwo padà ta àwọn ọ̀tá ilé rẹ̀ tí kọ́ náà ní ẹ̀rọ ìsinmi orí ilẹ̀ rẹ̀ nígbà ẹ̀kà fún ọlọ́sù mẹ́fà ní ẹ̀kà bá ti ha pé lápapílẹ̀ ẹgbẹ́ráì ní ìtẹ̀rà ní báyìí tàbílẹ̀ ẹgbẹ́nà ibi kí ń lọ́wọ́ àníwọ̀n lọ́bẹ̀ àwọn ọmọ onílé ó gbà téèyàn bá ti kú tó bá ti fi kalẹ̀ ti di àwọn tí wọ́n dùn mẹ́fẹ́ ní kẹ́ ẹ̀ mọ́. tọ̀wọ́ ló kò pólí bàtà ẹ̀bẹ́ ni wọ́n padà kó ogbé fún ní ilẹ̀ ìdàmọ́ ara yìí sí tẹ́lifọ̀tẹ́ Islam online Islam ti ká mọ̀ reality kan tẹ́lifọ̀ àwọn àtẹ́tà àwọn online ara Islam ti já ẹ̀rù mi ìwọlé kú ìbọ̀yàwó ìyàwó rẹ lè kú before rẹ ìwọ lè kú before bàbá rẹ bàbá rẹ lè kú before rẹ ó ti wá pé ogun méjèèjì kò tẹ́bi tẹ́kì pé á já pé ni pé bàbá ní kọ́kọ́ máa kú ẹ̀gbọ́ ó ti pé ọmọ lè kọ́kọ́ kú ó ti sọ ní bàbá ó jẹ ìyàwó lè kọ́kọ́ kú ó ti sọ fọ́kọ́ ó jẹ ọkọ lè kọ́kọ́ kú ìyàwó jẹ tó ti á lùsì ni ẹ máa ń gbé káàkiri gbé ní ah, ìyàwó rẹ̀ oúnjẹ láti kiri kẹsàn-án ṣé tí wọ́n bá sin òkú tó wá sí ilé ìdílé ìgbìmọ̀ ìmí fẹ́yàwó ṣé yóò wá di tani irọ́ jẹ́ ìrìnṣẹ́ wọ́n tẹ́ yíò gẹ́gẹ́ ló jẹ́ fún ìgbáyàwó rẹ̀ ma bá ṣe tó ogbó òfin níwájú ìfin ìgbáyàwó rẹ̀ pọ̀ bá ṣe sínú yàrá rẹ̀ gan-an ara blọ́ọ̀kù rẹ̀ ẹ̀gbẹ́ ni gbogbo jáde àbútó ń sèwà ẹgbẹ́ta bàrá ẹ̀yà yóò bá fẹ́yìn kàrámà tí ò lè dòkó jù onígbọ́n náà bá kó pé àtẹ̀lẹ́ àtẹ̀lẹ́ wúwú ẹ̀ wọ́n tó yóò máa pa ọmọ ẹ̀ mú ẹkùn so Allah alam then another question tó wà nígbà ìní second row àti káfà èèyàn sẹ́yìn ẹ̀ ní sẹ́yìn kàkà sẹ́yìn ẹ̀gbọ́n bẹ́ẹ̀ nìkan bá ti dé tó ti kóhun náà ní ó bá wà mẹ́tò ẹ̀gbọ́n mi kò àfẹ́ẹ̀tò tẹ́lú mi jọ ẹ̀mẹ́ àdéhùn ní káfáyà fẹ́ẹ́ kò àfẹ́ẹ̀tò àlùdé olóòlù bẹ ẹ̀yìn ẹ̀gbọ́n ṣé bá àgbà tó bá fún wájú lọ́la àdúgbò àlù ìkó ìlú tètè mi lẹ́yìn torí pé ìwò bẹ́ẹ̀ dá èmi ló wá dìbò àjọ wá ní mo dé mọ́sálásí alájù rẹ̀ ìwọ mẹ́kọ̀ owó lẹ́yìn pàtẹ́ ìwọ mọ́sálásí ó ṣe gbogbo ẹ̀ owó rẹ̀ sí àwọ̀ rẹ̀ ò wá ọgbà tọ̀tọ̀ mọ́ wá dé mọ́sálásí ìlú tó wá pàtẹ́ ìtòrí kí wọ́n mọ́ fi dá dúró ó dá wá ní àwọn kọ̀ọ̀kọ̀ọ̀ tàbí lẹ́yìn so kò àbábá àti ìjọ wà sọ ní lẹ́gbà tí ó wà sọ ní ọ̀rọ̀ tí a tó kọ́ bọ́ sí tó bá ti lọ sí ọ̀kan ìdíjẹ́ ìwà mọ̀ tó ti ní lọ olùdíje ọ̀dà àwọn tó sọ pé kó mọ̀ dádó sẹ́yìn yẹn torí pàtì ti bá wí hmm? ẹ̀yẹ sọ pé káwọn méjì ẹnìkan méjì wà lẹ́nu àwọn méjì wà lẹ́nu fàjẹ́ máa mú àlọ́ ẹnìkan wá dá kílẹ̀ yóò lù ní lọ́ba mọ̀ ọ̀dùn náà àbí ọ̀pọ̀ ni èyí tó ìtumọ̀ ẹ̀ pé iṣẹ́ ìta fún olùpadà tẹ̀lé àbí ní ti báyìí èmi ní àwọn méjì làwà lẹ́yìn ró wájú ti rẹ̀ kan pípé sàpẹ́ ọ̀pá àwọn méjì àlọ́ alẹ́ ní kejì ní wájá sọ̀rọ̀ tí wọ́n àti sẹ́pẹ́ náà bá lọ ní so situation lè àrá ìṣẹ́lẹ̀ mo ti fi sẹ́kù lẹ́yìn èyí ti wàhálà àti ìgbẹ́ gbogbo bẹ́ẹ̀ kò fi hàn bẹ́ẹ̀ bá ti jọ ẹ̀rù rà pa ìdí òjò ẹ̀rẹ̀ ọlọ́pàá òbí tó wà ní. má pẹ̀lú gàgàrẹ́ lò má pẹ̀lú gàgàrẹ́ ìwọ náà ara ta pẹlẹ ti òní ọ fọlá ìjọba wa jọ ju owó ẹni tí òun rẹ bá dáa jù ìgbà mi bẹ kùtù tẹ́lẹ̀ dúdú sí dára wájú lọpọlọ ló kọ yóò àwọn ọba then um, ọmọ kàìlì ìfi ká fi ṣe pé sábà ń sàgbàlá sábà fẹ́ ṣe àwọn ọmọ kàìlì ẹwà pé káyà àfọmọ kàìlì yà how authentic is it àdìsí rẹ̀ ń bẹ̀ bọ̀ pé àdìsí tó ń hàn nípa wọ́n ti ń pa àkókò wa àti àkókò wa ìmọ̀ bọ̀ ní ìmọ̀ wà wẹ̀ pa sọ. ìmọ̀ bọ̀ ní kìlásí náà wà àdìsí tó wà fún àmì ìmọ̀ padà ká fún ìmọ̀ bọ̀ ní màtọ́ pé kò sí kàmí yẹn nígbà táwọn àjì ọ̀kan náà ọmọ kéèmọ̀ máa ń pè ní Abdullahi ibn Wahab Abdullahi ibn Wahab òun ni ọwọ́ àwọn ọmọ máa ń pè àdéhùn báyìí ní máa máa lè bá ti àdéhùn lọ ọ̀la àdéhùn náà máa ti kó ka ìsìnàlẹ̀ ọwọ́ àta ìsìnàlẹ̀ ọ̀dàpọ̀ wọn kò ka ìsìnàlẹ̀ ọ̀dàpọ̀ ọ̀dàpọ̀ àbọ̀ àṣà ẹ̀ tó fi kà á dọ́dọ̀ ọkọ̀ àbọ̀ màá rẹ̀ pípẹ́ kọ̀ọ̀kan máa ń sálọ̀ àlá ọmọ ká rẹ̀ báyìí kó wá ìjà ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí wọ́n wá pé ìmọ̀ àmọ́lẹ́kì máa fi ṣe pátá ṣùgbọ́n mi àwọn ọ̀la àwọn àlọ́ kìí ṣe kankan tó jẹ́ ṣáàtù sí àwùjọ bí a báyìí kéèkì ìbíyà lásán ni tọ́kù tí yọ̀ọ̀bá ló pè bí àyè bá kúta ní sọ̀tún fún mi ní gbogbo àmì ilé ẹ̀rẹ̀ káwà àdìsẹ́ ní òsínú bùbárò òsínú tuntun kọ́lá kò sínú àwọn tó náà ṣùgbọ́n mi ṣùgbọ́n kí sọ̀rọ̀ ẹ lẹ́nu rí sọ̀rọ̀ but different set of another day wúlò ọ̀nà àlẹ́ then another issue tó wà ní báyìí òun ni ọ̀rọ̀ sọ́jà èmi wọn máa fi yún sí parí sọ́jà pé ẹni tán fún instruction pé tó yá pa ètò ọmọ ìlú rẹ̀ tó bá pa ta ni yóò ní ẹsẹ̀ rẹ̀ lọ́rùn àbí yóò tọ́pẹ́ òun fọ́lù ọ̀dà sí èyí tó bá ní consciousness lórí ìlú rẹ̀ ìyẹn mi ní ìyẹn ní kọ́ńtà pé èmi ò lọ sóògùn màá sì ara ìtayẹ ẹ̀rẹ́ lè ṣe. tí èyí máa ti màmá ẹ̀fọ́ nípa èèyàn pa títí ilẹ̀ ṣe tó bóyá ẹni ìyẹn ló kọ́kọ́ àtà ẹnu. ìbọn àyè báyìí náà ẹ̀yẹn lè pa ẹni tó jẹ́ mùsùlùmí bá ẹ̀fẹ́ máa fẹ́ sí ìfẹ́ dára ẹ̀rọ òpá ní pòtòkòtò òpá pòtòkòtò wà láàyè òun làní sọ̀tọ́ là ń sọ fún wa pé sáńjà ní ìlú bàbá ànábì tí tó bá tẹ́lẹ̀ kan máa wọlé èmi wa ẹ̀ tó fẹ́ gba dúkìá mi ànábì náà kù àbúrò bàbá mi yà kọ́ ànábì tún bá a jẹ tó bá pa mí kọ́ èyí tó ọdún bàbá bá ń pọ̀ ìwọ́n kù sẹ̀yìn tẹ́lẹ̀ bá pa kọ́ ọwọ́ mi náà lọ́lọ́mọ tó láti dìfẹ́ǹdì lọ́lọ́mọ bí o lẹ́yìn ìdí prófẹ́tù àwọn ọ̀nà mẹ́ta àwọn ń bá ẹja fúlàfún bá jẹ́ mùsùlùmí àwọn sábà ti jẹ́ group tó ti pé wọ́n wà áàmì wọ́n wá ọ̀nà ní ìṣì violence lórí àwọn population lórí àwọn gbogbo àtàwọn ọ̀kẹ́ni àwọn ọ̀kẹ́ni àdúrà àwọn adigunjalè àdúrà àwọn kidnapper táwọn náà ní ìbàdàn èèyàn lè bá àwọn ìjà tó fi pa wọn fúlà kan jẹ mùsùlùmí ẹgbọ èèyàn ń pa wọn nítorí òṣìṣà kan wà ní wọn bá fún mùsùlùmí ọlọ́wọ́ àwọn òṣìṣà ìjọba bọ́ẹ̀ ní pọ́ọ̀tù tó ló kò sí owó ilé ìfúnyà ẹ̀ ẹ̀nà wà lójú ogun náà ṣe ẹ̀ka ń jà sí náà ní ìlú kan ìlú kan tí wọ́n bá ní consciousness wọ́n ní ọ̀kan ẹ̀gbẹ́ ní ṣùgbọ́n mi tí èṣù báwọn èèyàn tó nípa wọn wá àkáàtì ní fẹ́ẹ́ náà fẹ́ẹ́ ti kàn ìyẹn kò sí nílé jẹ́rù wọn. pọ̀ sí ẹ̀yìn aláàtì báyìí ẹni ogun pé ọba mi ló ti lẹ́nu tí kì í fọ́nà wà ló sáńsán ẹ̀sìn ní ẹgbẹ́ ìfẹ́ ń tara òun ni Muhammad Ali ṣe ẹ̀rọ akẹ́kọ̀ọ́ Muhammad Ali Muhammad Ali ti dáwọ́ fún ogun Vietnam wọn ni káwá lọ Amẹ́ríkà yà ní sẹ́lẹ̀sì ọlọ́run wọ́n ti fi náà rẹ̀ máa alóòwò lọ ọlọ́run bí ibùdó fún òye òṣìṣẹ́ ti náà rẹ̀ Bàdẹ̀dẹ́ lọ́gbé ogun náà ti gà náà sọ ogun àpòsí. Àmọ́ Amẹ́ríkà àwọn ọkọ̀ agbára ṣe Vietnam ló ń wéyìn níbẹ̀. Àmọ́ nígbà tí wọ́n ti fi ìmù rẹ̀ jáde Amẹ́ríkà ló ń wéyìn, wọ́n ní aláǹkó tẹ̀ mọ́ wò. Lábòtú ti di kẹ́kẹ́kẹ́kẹ́ wọn. Ee, wọ́n ti ṣe ìjẹ́ bí bí wọ́n ń pàwọn ẹ̀rọ bí adìẹ but in recent Vietnam wọ́n èlò wọn wọn tako àmọ́ wọn ní propaganda ó sì lè bí díá hmm? kọ́dà tí káwọn náà tó mọ̀ ó pẹ́ hmm? láàbù làbà wọn ti yí ibi pé áá ah, ah. wọn lè ní wá lágbára báyìí yóò kó gbogbo ọta bò yóò sì gbé ẹlikọ́pítà tó kí ó lè bò lọ sọ wọn làwọn ẹ̀dá lè bí adìẹ báyìí òun náà ni ó play Rambo Amẹ́ríkà kan ló tún play àwọn Vietnam náà ẹ̀gbọ́n òun ló fẹ́ fẹ́ lè sórí so ọlọ́run kó wọn bẹ́ẹ̀ kó tó lọ sógun wọ́n fàyà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè pàdán owó àparamá kápá